الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن tó ṣe pàtàkì tó المسلمين فتصفين nínú gbèsè ọ̀rọ̀ nípa Islam ó sì ń gbìyànjú láti máa fa àwọn kan tó ń bọ́ sí wa o ẹ̀yẹ kò fún wá àsìkò eléyìí tó fi máa ka eléyìí tí ó bá nínú tó ṣe pé abala kan péré iná lọ́ọ́ kan láì jẹ́ pọ̀ pàtọ́jọ́ nù nítorí kó lè bá a já sí pé nǹkan tó ń ṣe palẹ̀ má de ọjọ́ gbọ̀ngàn ìyáàmà rẹ̀ nù. ẹ̀rí pé tó ní kálukú bá ti jáde láàárọ̀ tá a gba ibi iṣẹ́ wa lọ ọ̀pọ̀lọpọ̀ kí tún padà sílé má sí lẹ́yìn ìgbà tí ebi bá rí gbé tí gbogbo ọjọ́ lọ tán èèyàn tó padà wálé bá ti padà délé tẹ̀ padà délé tó ti rẹra ó ti ṣẹṣẹ gbẹ́lélẹ̀ òun náà ni wọ́n máa gbìyànjú kí ni nǹkan tá à ń ṣe gan táwọn fi ń palẹ̀ máa dejọ́ gbẹ̀ndọ̀ fìyàmù nínú bí gbogbo ògbésí ayé wa ti fẹ́ lọ ẹ̀rí tó pọ̀ fẹ́ sí àwọn èèyàn tó rọra dá díẹ̀ àwọn ìtẹ́rì tó ń ṣe sọ láti ṣùgbọ́n nǹkan míì wo lẹ̀ tún ṣe láti ní ìpalẹ̀ mọ́déjọ́ kú láti ní ìpalẹ̀ mọ́déjọ́ gbẹ̀ndọ̀ fìyàmù ọ̀fẹ́ sí nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ owó owó owó yìí náà ni ìgbà tó ṣe é pé òun gangan lọ́lọ́ aníkáwá wá nílé ayé tẹ́ bá ti rí o ti dà fún yín tẹ́ bá rí àjẹpé wàhálà ń bẹ wá fún yín èyí ṣe bí ìgbésí ayé ti ṣe rí nù olúwa ni wọn máa kọlọkọtọ lóbìnrin àwọn lóbìnrin sàdéla lè àkójọ èmi ò dá àwọn àlùjánu àti àwọn èèyàn nítorí nǹkan kan àfi nítorí pé wọn máa jọ́sìn fún mi eléyìí tó túmọ̀ sí kówó tàn wá gbogbo wàhálà wa gbogbo làálà wa kọjá nǹkan tó ṣe pé àgbésípò olùrànlọ́wọ́ fún wa láti rẹ́sìn sí kìí ṣe pé olùdú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ tí ó padà wá gba ẹ̀sìn sọnù kúrò lọ́wọ́ wa nítorí pé bó ti ṣe jẹ́nu fọ́pọ̀lọpọ̀ lónìí owó táwọn ayé tá a lé ó ti gba ẹ̀sìn dànù kúrò lọ́wọ́ wa lọ́nà tó ṣe pé téèyàn bá lọ kò ní rí nǹkan mú lọ kó má ma lórí kó n kí alukur'ani gan lásán kó tó máa ka àwọn àhàdé sànàbí wa muhammad sallallahu alayhi wa sallam torí kó lè láǹfààní àti ní òye àgbọ́yé nípa ìsìláàmù rẹ ó sì má ma lórí kọ́ńtàn gbọ́ǹkà tí wọ́n sọ fún ọ lásán torí pé kò sí pátítí lè tó wà ní islam ká lè rẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà tó ṣe kó lè má mẹ́nu bà nítorí pé àsìkò ha nítorí wípé àtúndì máa wò pé à eléyìí báyìí ó lè ju àgbọ́yé àwọn èèyàn yìí lọ èyí tó kéré tó kéré tó kéré títí tí ó fi di pé àtúnpadà kò kí a gbà ìwọ́n tí èèyàn bá ń kà èèyàn náà máa rí i pé à àti nǹkan báyìí tún bẹ́ẹ̀ ní Islam àti nǹkan báyìí tún bẹ́ẹ̀ ní Islam àti nǹkan báyìí tún bẹ́ẹ̀ ní Islam eléyìí ó fún ọ láǹfààní láti ní ìtẹ̀síwájú àti ìlọsíwájú eléyìí tó ga nínú ẹ̀sìn rẹ̀ ó lè má máa kí ó ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe yẹn láti túmọ̀ sí yorùbá nígbà tí wọn náà bá wá tọ́ǹkà tọ́ǹkà ọmọ rí kí lànàbì sọ kí ni ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ kí lànàbì ní kí wọ́n ṣe sí kí ni béèrè kan gbé wá bá nàbì báwo lànàbì ti ṣe dáhùn ó rí pípò tó wà lónìí kọ́ lọ́wọ́ àlọ́la nígbà tí wọn náà bá ti ń gbìyànjú láti máa kà nípa ìsìn rẹ̀ àwọn akẹ́nìkan ìrèké oníbùdó tá a fi ń kọ́ gbójú ọdẹ nínú gbòòrò mọ́lẹ̀ gbogbo àwọn ọgbà àwọn òwe wọn yẹn kí ló wà ń bẹ kí ló wà ń bẹ ju pé tó bá kojú sí dáadáa gan ẹ̀kọ́ púpọ̀ lọ fẹ́ kọ́ fẹ́ kọ́ bó ṣe máa pọ̀ fún fẹ́ kọ́ bó ṣe máa pọ̀ gèdè wọ́n fẹ́ kọ́ lóògùn tó fi máa kó oògùn kún tó máa sọ oògùn ah, oògùn tó fi ṣeré gbogbo nǹkan táwọn òwe yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n àfojúsùn àwọn ẹni tí ń ka nípa àwọn fẹ́ gbéde àwọn fẹ́ máa bó làwọn tó máa ṣèdè bàbá àtìyá o tò ìdí nu táwọn lómi bá jókòó ti báyìí wọ́n jókòó ti látàárọ̀ dalẹ̀ ìgbà àwọn náà sáfẹ́ péde àwọn sáfẹ́ gbéde kí iṣẹ́ wa ka nǹkan tó ìdìkọ̀ gbàgbọ́ yẹ ẹ̀sìn rẹ̀ nítorí pé ẹ̀sìn rẹ̀ yí báyìí kò ní kó kó nǹkan tó wálé ayé wa sí bọ́ọ̀ bá mà wọ́n padà wá mà olú ẹlẹ́dàá tó fún wa ní ìmà eléyìí tó ṣe pé yóò wa wọn ìṣá ń tètè lẹ́sìn náà olú ẹlẹ́dàá kọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ó má ti kọ́ ti sì wá lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk